ṣòtìrì tesla ṣé wọn tesla ni eh, electric ni bó ṣe wà yẹn kò ń lo epo kẹ́yìn máa sọ crude oil oil tẹ́ ní anybody increment of the devil gbogbo mọ́tò ló ti wà lẹ́lẹ́tíríkì láyé nísìn àwọn ọmọ yorùbá nation ẹ jẹ́ ká wá fọkàn wa balẹ̀ eh, ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ má yẹ kí nǹkan múùfù yín pé kò ní bọ́ sí i a máa jọ bọ́ sórí ẹ̀ mú ọ nígbẹ̀yìn lórí ọ̀rọ̀ tó tàn fà yìí mo sọ fún ipa amẹ́ríkà ò lè dá sọ́rọ̀ tó wà ńlẹ̀ britain ò lè dá sí france ò ní dá sí germany ò ní dá sí nígbà tá a bá ti wà lórí m1 wá wá pé gbogbo wa wá sórí round table pé kí la fẹ́ àwa ni a fẹ́ a yorùbá nation a fẹ́ nàìjíríà mọ́ ìlú tó ti bayé jẹ́ ó bọ̀nà jẹ́ ó bọ̀rún jẹ́ ó bà gbogbo nǹkan jẹ́ pátá látòkèdélẹ̀ ìlú tó nísinmi fún yàn kankan tó bá ti gbẹnulé nàìjíríà báyìí headache ló máa fún ẹ pápápápápápá ni àwọn parọ́ fún anybody ah nàìjíríà go better nàìjíríà go better which day go better nàìjíríà wey no go better nàìjíríà wey don dead like titanic nàìjíríà tó ti dead like titanic titanic wọnú omi ní 1912 àbí ẹ̀ẹ́bíà 1912 somewhere around there so kí gbogbo lílẹ̀ nǹkan and o ẹ máa enjoy viewing yẹn lọ tó bá yà broadcast so m1 lele, you. so what about máa ń bí wípé Koiki kí m1 m1 So bá ti the next um, kìnnì màá so m1 m1 Taman a máa ń sọ yẹn eh, ìwọ́n tó ìwọ́n tó m1 mọ̀ what is m1 eh, m1 lélẹ́yìí this is the M1 motorway in London going back to south tó bá yẹ pé Manchester mo lọ nìyẹn máa jẹ́ north